آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث التاسع والثمانين وسبعمائة وعن فضالة بن عبيد رضي الله عنه قال اشتريت يوم خيبر قلادة باثني عشر دينارا فيها ذهب وخرز ففصلتها فوجدت فيها أكثر من اثني عشر دينارا فذكرت ذلك للنبي صلى الله عليه وآله وسلم فقال لا تباع حتى تفصل رواه مسلم وعن سمرة بن جندب أن النبي صلى الله عليه وآله وسلم نهى عن بيع الحيوان بالحيوان نسيئة رواه الخمسة وصححه الترمذي وابن الجارود وعن ابن عمر رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول إذا تبايعتم بالعينة وأخذتم أذناب البقر ورضيتم بالزرع وتركتم الجهاد سلط الله عليكم ذلا لا ينزعه حتى ترجعوا إلى دينكم رواه أبو داود في رواية نافع عنه وفي إسناده مقال ولأحمد نحوه في رواية عطاء ورجاله ثقات وصححه ابن القطان حديث علاقكم أجا حديث فضال ابن عبيد اللهم بارك يا مسلم ó fún wa ní ìrò nípa ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ sí ní ọdún keje lẹ́yìn hijra nabi muhammed sallallahu alayhi wa sallam ní ìlú khaybar eléyìí ti ṣe ìlú kan tó súnmọ́ medina tó ti kọ́ àwọn yahoo àwọn ni wọ́n ń gbé bẹ́ẹ̀ ní ọdún keje lẹ́yìn hijra anabi já wọn ọlọ́run ti padà fún níṣẹ́gun lórí àwọn Yahudi ogun yẹn lógun tó ń jà tánà bí sọ pé لأعطين الراية غدا رجلا يحب الله ورسوله ويحبه الله ورسوله يفتح الله على يديه أبيات يا فأراكم الكلولة ìròyìn arákùnrin náà onígbó nífẹ̀ẹ́ ọlọ́ onífẹ̀ẹ́ anabi muhammed sallallahu alayhi wa sallam ọlọ́run àti anabi náà sì nífẹ̀ẹ́ rẹ̀. ọjọ́ ìní umar ibn al-khattab radiyallahu kòkòrò àti láyé ìnàgà láti láyé àti yìí torí ọlọ́n àtòjíṣẹ́ rẹ̀ nífẹ̀ẹ́ nínà a sì máa kí gbogbo a lè máa sọ pé a nífẹ̀ẹ́ ọlọ́n a lè sọ pé a Muhammad sọlọlọ alaihi wa sallam wọ́n ta lẹ́ni nínú wa lè sọ pé ọlọ́n nífẹ̀ẹ́ tí o bá lọ dádúgbò wọ náà tí ń tọ́ka sí lọ́jọ́ yìí bá fẹ́ tó lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí tí ń rìn lókè ìpẹ́ tí ó ti ẹ̀wò lágbájá ìfọ̀ ànábi ti dẹ́rì pé ọlọ́run nífẹ̀ẹ́ ànábi sallallahu alaihi wa sallam náà nífẹ̀ẹ́ ọlọ́run wa fún wa gbọ́wọ́ rẹ̀ ọlọ́run fún wa gbọ́wọ́ rẹ̀ nígbà tó kejì oníkálukú bàjẹ́ pé àwọn ni wọ́n pè

wọn lọ gbé àríyìn wa wọn ní kò sí mbì kí ló dé wọn lójú nù ẹ lọ gbé wa. anabi sallallahu alaihi wasallam ó ti tutọ́ sí lójú ó sọ àdúrà sí ojú gbádùn bí ẹni pé nǹkan kan sí ojú kedere bí ìgbà tí nǹkan kánà bí sọlọ́lá àtúnlá tó àkótó àtọ̀nù pé máa lọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ títí tó fi sọ nítòsí ibi táwọn ọ̀tá wa wà. tọ́ba wa dọ́dọ̀ wọn pé wọ́n ti di ẹ̀sìn plan. ìrẹ́ làwọn olùmọ̀ fi ń tẹ̀lé pé ẹ̀rí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí pé a tún máa ṣe ad-da'watu ila Allahi fi saahatil qital. a tún máa pe àwọn ọ̀tá wa sẹ́sìn plan níbi jíjà ti wà láàrin wa táǹtì ń dàgbù lọ́wọ́ rẹ ló ti jẹ́ pé ad-da'wah al-islamiyyah madiyah fi kulli waqt wa fi kulli majal wa fi kulli makan nǹkan tí wọ́n máa bẹ ní gbogbo àkókò ní gbogbo ààyè àti ní gbogbo ibi tá bára wọn á máa pè yẹn fẹsẹ̀ but at the same time ogun tó lè mẹ́rin lọ́nà wọn jà yìí rẹ la sọ pé jihad ń bẹ ẹjọ́ gbẹ̀dẹ̀ òkè àkọsí tọ́pa rẹ̀ ogun tí ọ̀pọ̀lọpọ̀ tí ó mẹ́mi wọn lọ anábì tó sọ pé tó bá dọ̀dọ̀ wọn kó tó tún di pé ìjọ tún bẹ̀rẹ̀ lọ́tún pé wọ́n ti dẹ̀ tún gbà sísọ fún wọn kí ni tí ọlọ́run ṣe lọ́rùn àyàn lé wọn lórí nínú ìgbà wàá fi yí àwọn náà kí lè tọ́ wọn nínú ìgbà torí Islam ṣe rí nu láwọn oní sọ pé ah, ẹ máa ẹ sá máa ṣiṣẹ́ ẹ sá máa ṣiṣẹ́ láì jẹ́ pọ́ sọ fún yín pé kí lè rè tẹ́jẹ́ kí lè rè tẹ́jẹ́ ogun Khaybar lọ́jọ́ Khaybar yìí Fudalah ibn Ubayd radiyallahu anhu wọ́n ní ishtaraytu yawma Khaybar qiladatan mo ra iyùn ọrùn kan lọ́jọ́ ogun Khaybar bẹ́tìlẹ̀ àṣọrọ̀ dìnnárà mo ra ní dìnnárù méjìlá mo ra iyùn ọrùn ní dìnnárù mélòó méjìlá. fíhà zahabun wàkọrọ iye ọrùn yẹn wúrà àti lẹ̀kẹ̀ níbẹ̀ lára rẹ̀ wúrà àti lẹ̀kẹ̀ wọn fi ṣe gold àti lẹ̀kẹ̀ ni wọn fi ṣe wọn bá fi góòlù kan tí wọn fi bọ wọn tún fi lẹ̀kẹ̀ kan wọn fi tẹ̀lé ìbáyìí náà rí irú rẹ̀ ní tọ. فيها ذهب وخرج هاتي الجو هاتي اللجانين بامبا ففصلتها مباتكا مجامتكا فوجدت فيها أكثر من اثني عشر دينارا إما جموتكا جو جو عند بلاتنا او دينار مجي لاتمو فيرالو فكي دينار هو جو owó gold sílè sílè sílè gold ni wọ́n ń pè ní dínà sílè sílè sílè sílè sílvà ni ń pè ní dirham ìyẹn láyé ànábì sallallahu alaihi ìgbà tí ń ẹni tí mo mọ̀ bá nínú lọ ó ju iye tí mo rà lọ sí yẹn yóò sọ pé kò sí tó burú torí pé èrè lọ́jọ́ ọ̀yọ̀ kọ́ bá pé dọ́wà ń bẹ̀ jù bẹ́ẹ̀ lọ ni ewé ju tiẹ̀ náà ọmọ pé gold ló ń rà gold náà ló sì fi ra gold sì yẹ lọ. òun sọ fanabi wa Muhammad sallallahu torí báwọn dá wọn dá olójú kòkòrò burúkú tí máa gbogbo ẹ̀ kọ́dà kọjá haram àwọn ok transaction yìí ti ṣẹlẹ̀ èmi ò sì mà pé tí mo ṣe yìí dáa bí ọ̀dà nítorí dinar tí mo san ẹni tí mo bá nu tí mo rà ó ti ju iye tí mo san lọ eléyìí á fi hàn wá pé lódodo gbogbo dábàá ti fẹ́ ṣe ó yẹ ká máa mọ òfin ọlọ́run nípa rẹ̀ ká tó ṣe ṣùgbọ́n kò burú ti ṣe nǹkan míì wọ́n á jẹ́ lẹ́yìn ìgbà tá a ṣe tán la tó wá mọ̀ dájọ́ ọlọ́run nípa rẹ̀ tẹ bá fẹ́ tẹ bá fẹ́ apply lé lórí gbogbo àwọn àdìgítà tí ń kàwọ̀ ẹ̀rí kọkọjà ọkọ̀ kọjá sísọ. Nínú dáa, òun náà ní báyọ̀ العلم قبل القول والعمل فاعلم أنه لا إله إلا الله واستغفر لنفسك أنت ولكن àwọn èèyàn ti ṣe nǹkan gba nìkan tó béèrè kí ni ìdájọ́ ọlọ́run pa èyí tó burú ni kó ọmọ béèrè kó o ní mo ṣe mo ṣe ná gbọ́dọ̀ àbí ọ̀dà mo ti ṣe léyìn náà eléyìí ló burú torí ẹ nínú síra àkọrí síra kékeré yẹn ó sọ fún pé wàlẹ́ yóò fún àlùfẹ́ ìlẹ́nu حتى يعلم حكم الله فيه èèyàn gbọ́dọ̀ sí nǹkan kan káàtó kó tó mà dájọ́ ọlọ́run nípa nàám adal ọ̀sùn adal ọ̀sùn eléyìí nǹkan lọ́yẹ wàlàkín kò sí ń tó burú kó o ti dé kó o tó wá bí èsì ò dáa oní kó o ti kọ́ ọmọ wádìí kó o gbé mo ti ṣe léyìí náà ẹ̀mí sọ abá nìyí ẹ̀kọ́ bíi anábì léèrè pé wọ́n fẹ́ ra iyan ọrùn kan tó ṣe pé góòlù àti lẹ̀kẹ́ ní bẹ́ẹ̀ ṣé kí n ra kò béèrè bẹ́ẹ̀ ó ń kẹ́rì pé kí àǹfààní ìkọ́mọ̀sí ni fún un bí ọ̀dà ńlọ bẹ́ẹ̀. wọn á sọ fún anabi sọlọ́lá àdúrà àdúrà kọ́ ọ̀dà lẹ́yìn tó bá rún ẹ̀dá tó tọ̀lù ò gbọ́dọ̀ rẹ̀ tó adúgẹ́ ó dìgbà tẹ́ ẹ bá di fẹ́ rẹ̀ eléyìí túmọ̀ sí wípé gbogbogbò ń bẹ lára nǹkan góòlù náà mo fẹ́ fi rà á wọ́n pa góòlù yẹn papọ̀ mọ́ nǹkan mi nǹkan mi yẹn kò mú góòlù kúrò nípò mi máa jẹ́ góòlù ìgbà tó ti jẹ́ pé góòlù lèmi fẹ́ fi rà ojú wo làwọn fi wò wọ́n fi góòlù ra góòlù ǹjẹ́ góòlù tán fi ra góòlù yẹn wọ́n dọ́gba àbí wọn ò dọ́gba ṣé wọ́n sì fúnra wọn láyè kan náà. àbí ẹnìkan tó dàgbà títẹ̀ ta owó ok ọdọgba góòlù tí mẹ́ńbì dọ́gba pẹ̀lú góòlù tí wọ́n ó sì fún ọ wọn náà fún tiẹ̀ kò sí mùṣkílà walakin aburú kan tó wà lára ilé nítorí pé yíyan ọrùn yẹn kìí ṣe góòlù lásán jẹ wọn tó fi lẹ̀kẹ̀ sí góòlù yẹn bá ṣe déédéé góòlù tí wọ́n lọ plus lẹ̀kẹ̀ ó ti di rìbá ó tún ti di rìbá kódà tí góòlù yẹn bá ṣe dédé ara wọn plus okùn tí wọ́n fi so eléyìí pọ̀ ó tún ti di rìbá bóò wá ní lẹ̀kẹ̀ tí ń bẹ mẹ tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ẹ ẹ sì ríra o yẹ fún mọ́lẹ̀. ẹ ti ìríra torí pé kí ni a gbọ́dọ̀ darú rẹ̀ dájú ká tó túká a kò góòlù sọ́tọ̀ a yọ góòlù láwa fi ra góòlù tí góòlù dábẹ́ fi ra góòlù tó má jọ dọ́gba tó ní kálukú sì ní kejì rẹ̀ ní lọ́dọ̀ rẹ̀ ọba àfi góòlù ra lẹ̀kẹ̀ ọba àfi sílvà kó fi ra lẹ̀kẹ̀ àbí èyí wa eléyìí ò nídìí yẹ́dẹ̀ bí yẹ́ eléyìí ò sì nídìí mísílámù mísílì ẹ kò nídìí pé fún mi wọn náà gbà kò sì nídìí pọ́kàn gbọ́dọ̀ ju kan lọ lẹ̀kẹ̀ rẹ̀ yìí mo fẹ́ rà èlò lọ́ọ̀dà fún mi mọ́ra ń dìnnà kan wọ́n gbowó lẹ́yìn oṣù mẹ́ta eléyìí ẹ̀ ṣe rìbá lè nítorí lẹ̀kẹ̀ kì ṣe gold gold náà sì ṣe lẹ́kẹ̀. torí ànábi ni látòbá rúḥàtà tó sọ̀lù wọn ò gbọ́dọ̀ tá o ṣáájú kó tó di kí wọ́n tún ká. làwọn lè ta iyan ọrùn tó jẹ́ gold pẹ̀lú òkúta gold. a lè ta kò sí wàhálà mi táwọn aṣọ iyan ọrùn yẹn náà wọ́n ti ṣe ń tún ẹ̀ kò ṣe é tún lópin ìgbà tí ìbá ti ṣe kókùn kan ni wọ́n ti àwọn góòlù yẹn bọ̀ kó tó wá di kí wọ́n dá gbogbo góòlù náà ni wọ́n sọ mọ́ góòlù ni wọ́n sọ mọ́ góòlù ni wọ́n sọ mọ́ góòlù bẹ́ẹ̀ ti tà náà kò sí wàhálà ẹ kàn wọ́n méjèèjì ọ̀dọ̀gba tó bá ti dọ́gba ńkọ́ ọ̀tọ̀ kẹ̀kẹ́ ta tó lè fi hàn pé ó dínà gbogbo kájọ rìbá kò sì sí rìbá tó kéré kò sí èlé tó kéré kò sí èlé tó pọ̀ kò sí èlé tó kéré. èlé tọpọ èèyàn gbọ́dọ̀ dènà sí gbogbo èlé ilé ìjọba ó sì túmọ̀ sí pé anábì ọ̀sán ọlọ́ àlọ́ àlọ́ sọ́lẹ̀ aláàánú gidigidi ni èèyàn pẹ̀lẹ́ ni fún àwọn gbọ́ ti anabi sọlọ náà ló sí náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn ti bàtọ ẹ má ra o ẹ má ra o ṣáàjú kí wọn tó túká ẹ má ta o ṣáàjú kí ẹ tó túká èsì pé ah wọn bẹ láàrin àyèmọkẹsí ń yọ ilé ẹnu báyìí sọmọ kíkó tó ra lọ́wọ́ àwádìí ni tọ kò sí káàdì ṣùgbọ́n yọ sà yọ sà tó rẹ ló ti jẹ pé ẹjọ́ bá ti kà sí i.

tó ẹni tẹ́ ẹ bá fẹ́ tún ṣe ẹ bá wí lórí àṣìṣe tó ṣe lọ́nà tí yóò fi tún tó ti ṣẹlẹ̀ sí ìsìnkẹ́ bá wí lọ́nà tí ó fi máa fi ká lè dàgbà padà sẹ́yìn kí n kúkú má ti àtúnṣe ẹ kò sẹ́ni kankan tó lè ríru ẹ̀ sí pé kí wọ́n á dàgbà padà sẹ́yìn kí n má bàa tàṣìṣe ẹni tó ti ṣẹlẹ̀ ti ṣe kí ni ó ti ṣẹlẹ̀ náà tòǹtọ́ yẹ ni kí ni ìsinyìí báyìí báwo láti tà báwo láti tàtúnṣe kìí ṣe pé yóò rubbish yóò fọlẹ̀ yóò nonsense ọ̀yá dá ìgbà padà sẹ́yìn kó tìrìkó sàtìsẹ́ o kẹ́yìfà kẹ́yìfà dáàbì kò lè ṣe tòrọ bẹ́ẹ̀ náà sẹ́yìn kan máa ń bi wá lé nípa àtúnṣe tó ti ṣe eléyìí tó ṣe pọ̀ yẹ kó béèrè kó tó ṣe ṣùgbọ́n tí ò béèrè kó tó ṣe kí làwọn ṣe á ti sùúrù á tún ṣe á tún ṣe pé báyìí báyìí lọ ẹ̀ kó ṣe ọ̀ ètò pé abúlọ̀dù nọ́ọ̀sẹ̀sì títí tí o tó wá máa wò pé a tó bá ti pé gbà ṣe yí padà ni inú mi ọba ti dùn pọ̀ jù ìgbà wo ni ọ̀rá ṣe yí padà ìgbà wo gan ni ó ṣe yí padà láti mọ̀ pé kò ṣe yí padà náà nígbà tí kò ṣe yí padà àbí ká ṣe sùúrù ká fọ ọwọ́ náà ẹ tún ṣe lọ́nà tí ó fi fún àtìsí rẹ̀ ẹ má tún ṣe lọ́nà tí ó fi máa wò pé ìbá ti pé ìgbà tí fà padà sẹ́yìn kí n kúkú má ṣe àṣìṣe lè jẹba àṣìṣe màkọ́lọ̀ ń sọ̀rọ̀ pé anabi sallallahu alaihi wa sallam laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma 'anittum harisun alaykum bil mu'minina rahufur rahim aláàánú lọ́jọ́ táwọn olùgbàgbọ́ òdo oníkẹ́ lọ́jọ́ lórí àwọn olùgbàgbọ́ òdo sallallahu alaihi wa sallam. الإمام مسلم له في ذلك حديث سمرة ابن جندب رضي الله عنه والناس هو نكبة إيه كتبتني تقبلوا تجوا ربايلا أن النبي صلى الله عليه وآله وسلم نهى عن بيع الحيوان بالحيوان نسيئته رواه الخمسة صححه الترمذي وابن الجرود wọn lọ́nà bí sallallahu alaihi wasallam kọ̀ fún wa láti fi ẹranko fi gba pààrọ̀ ẹranko lọ́nà tó jẹ́ pé yọjà ń wò ẹ gbọ́dọ̀ fi ẹranko pààrọ̀ ẹranko láwìn àwọn márùn-ún wọn gbé jáde Ahmad Abu Dawud An-Nasa'i Ibn Majah at àwọn náà gbé jáde At-Tirmidhi ní hadithun sahih náà ní Ibn al ọmọ sínú khamsa ṣùgbọ́n náà gbé jáde òun náà pè ní sàáyì. a jẹ́ pé a gbọ́dọ̀ fi ẹranko fi pààrọ̀ ẹranko láwìn fífi ẹranko fi pààrọ̀ ẹranko kò sí tó burú mẹ́ káfàgbò káfi pààrọ̀ àgbò káfàgbò káfi pààrọ̀ ewúrẹ́ àbórúkọ abógunfe kò sí tó burú mẹ́ káfí màálù fi pààrọ̀ màálù káfí ràkúnmí fi pààrọ̀ ràkúnmí kò sí tó burú mọ́. ṣùgbọ́n kẹta ṣàkíyèsí ni pé ọkàn ọ̀gbọ́dọ̀ jẹ́ lọ́ọ́ kábọ̀ yọ jẹ pé gbá tèmi wọn náà mú tiẹ̀ wá. tó bá ti di wípé ó di ìrọ̀lẹ́ kó torí tiẹ̀ gbà ó dẹ́yìn wákàtí kan ó dẹ́yìn ìṣẹ́jú kan ó ti di kí ni ìdáná bí sallallahu alaihi wasallam kọ̀. ìyẹn ni pé ẹranko ti ẹnìkíní yọ wà mbẹ ẹranko ti ẹnìkejì náà kọ yọ wà mbẹ ọ̀rẹ́ wa tí a ń pààrọ̀ àwọn ẹran ìṣúra wọn kò burú ọtẹ mi lọ pamọtẹ wọn náà gbàgbé kò sí tó burú mi kí ló dé tí wọn máa fẹ́ràn fún sàárẹ ah, àwọn èèyàn ló máa fà ní táwọn ẹni táwọn ẹni àwọn èèyàn ló máa fà ní táwọn ẹni torí pé ní ìsìn àgbò níwájú àgùntàn ló ní àgùntàn ló wù ọ àgbò ló sì wù àgùntàn ló sì ní wọlọ lágbo àgùntàn wù ọ àgbò ń wù ó sì lè títí ẹ gbé kí nǹkan má ṣẹlẹ̀ ó sì lè títí ẹ lẹkọ ọkọ lọ kó o mú tiẹ̀ kí nǹkan má kódà kó ṣe pé tiẹ̀ ń wù yọọ máa kígbe olè ní ẹ ẹ rọkùnrin títí mi lágbo ó tilẹ̀ jẹ́ kó bá rẹ lẹ̀ ẹ bá ń wá bíkíbi tonti bágùtàn rẹ wọ síbẹ̀ náà wọ́n á máa pààrọ̀ nǹkan ọkàn màmá fi tẹ́ lé ohun tí ó tú lẹ̀ à torí ẹ̀ ló ti jẹ́ pé ètò wù ọ́nù ètò wù ọ́nù ẹ wàá tó sàsọyé pọ̀ ẹ wàá pààrọ̀ ẹ̀yin òní sọ pé à ẹ owó àgbo máa ju tàgùtàn lọ owó àgùtàn máa ju tàgùtàn lọ kò sí sọ̀rọ̀ owó là ń sọ̀rọ̀ owó làgùtàn owó làgùtàn ó sì tẹ́ wa lọ́rùn láti pààrọ̀ wọn síra wọn máa fi mùsùlùmí akọ màálù abo màálù ó wù aláti pààrọ̀ kọ́dà akọ méjèèjì eléyìí ni káà bí màálù rẹ ti jẹ kọlọ yẹlò ìgbà rẹ tí mú yàn lójú ó ti wù mí jù onú àtúkò tiẹ̀ kò pupa kò brown ó ti wù mí jù ok if that is the case jẹ́ apààrọ̀ wọn síra wọn gbogbo máa gbà ẹ̀ tìrọ̀ apá màálù ẹ̀ ẹ̀ ṣe jẹ̀ láì kálukọ́ gbàdẹ̀ kejì máa fi mùsùlùmí. ẹ lè fi ẹranko fi pààrọ̀ ẹranko láàkín kọ́ndíṣàn rẹ̀ ní kọjá kékeré ni gbà lọ́nà gbà tí o bá ti jẹ́ gbà lọ́nà gbà kọ̀tọ́. èyí dáná fi sọ̀rọ̀ lọ́wọ́ àti láńkọ́ ní bẹ́ẹ̀ gbọ́dọ̀ fẹ́ràn fi pààrọ̀ ẹran láwìn. padà anabi sallallahu alaihi wa sallam ọmọ ti yára fún mi rí ọ yára mi fi padà nígbà tó ń kóra mi zakawa ọ̀ya fún didi ara rẹ̀ ọ̀ya fún lílo àwọn jihad dájú máa gbé wà fífẹ́ bí lèlẹ́ tó máa lo zakati fún mi láti fi jagun tó tí ọ̀dàgbà lọ sí wọ́n pè bakra ìgbà tí yọ̀wọ́ àdàgbàdà ọ̀dà rògbà ẹ̀yẹ ọ̀dàgbàdà ara fún ẹjọ́ dàgbà jùlọ tó tóbi jùlọ gbá lásìkò tí wọ́n ti kó zaka jù òun náà ló sì ní a gbọ́dọ̀ fẹ́ ẹranko láwìn òun sì láwọn ìṣòro ya ó ti túmọ̀ sí pé àwọn ènìyàn ó sì ní àgbọ̀dọ̀ fi ẹranko fi pààrọ̀ ẹranko àgbọ̀dọ̀ ta ẹranko fi gba ẹranko láwọn òun sì ya ẹranko fi dá ẹranko padà láwọn tí ọ̀dà kura fẹ́ràn kó ní ẹ̀ gbọ́dọ̀ fẹ́ràn kó fi ta ẹranko láwọn. òun á yá ẹranko ó fi dá ẹranko padà tẹmọ báwìn tọ táàtọ pé títà ló là gbọ́dọ̀ tà àmọ́ kò sọ pé ká má yà láwọn a sọ pé àti títà sí àǹkankan náà ní lágbọn bíi ẹni tí ò bá ti tọ́ka tà láwọn kò tọ́ka yà torí gbogbo yíyá náà ẹ̀yìn ìgbà kan ló tún sàpàdé ajẹ́ pé kí ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni àdìsí yìí takora wọn ṣùgbọ́n ọ̀nà tí àwọn àgbà ní ìsìnì bóòwò láti lò wọn tí wọ́n takora wọn lọ́nà tí méjèèjì ò ṣe é sopọ̀ àbí wọn ò takora wọn lọ́nà tí méjèèjì tí ó fi ṣe é sopọ̀ àwọn kan sọ pé wọn ti dakora wọn lọ́nà tí méjèèjì ò ní tẹ sopọ̀ tó bá wá débẹ̀ pé méjèèjì ò ní tẹ sopọ̀ ajẹpọkọ gbé kàṣù bẹ́ẹ̀ làdéjì wà àdéjì kan sọ pé dìde dúró ọ̀kan sọ pé jókòó lápèjú tá a lè sopọ̀ dìde jókòó tí ó ṣe ṣe wọ́n àtìkò tó dìde náà ló jókòó tó ṣe ṣe ṣe tọ́lá kó ti rọ́bọ̀tù kí ẹ tẹ fún rọ́bọ̀tù pé táǹsì táǹsì sẹ́wọ̀n pé ọ̀kan ní ọ̀sẹ̀ àhà kátó wá pé wọ́tọ́ lọ́pọ̀lọ́ àti tó ń sọ pé táǹsì táǹsì ẹmú kàjàre ẹfẹ́ pa mí eléyìí túmọ̀ sí pé bí àdéhùn ọba ti fẹ́ sọ̀tọ̀ a máa ń ṣe àwọn kankan. àkọ́kọ́ ní kó àkọ́kọ́ gbìyànjú kó ṣeé sopọ̀ especially eléyìí fẹsẹ̀ rìn eléyìí náà fẹsẹ̀ rìn èwo alẹ́mù èwo lẹ́sìn ilẹ̀ fọ́nrán anábì gbogbo ẹ̀ ó túmọ̀ sí pé àgbọ́yé yín ò sì dínà tó o gbàdìjà yìí wọn pé hàn án ní tí méjèèjì tẹ tí méjèèjì ọyà ṣubú dànù kò lè ṣubú dànù àkọ́kọ́ ni pé kò lè ṣubú dànù mustapha kan àlè ẹlẹ́kejì onígbé tí méjèèjì ọba ti tẹ àjọpọ̀ kan á fún lọ́la lórí ọ̀pọ̀. àwọn kan sọ yìí pé hadithi eléyìí òun ló síwájú hadithi pàànà ti yára fún mi tí ó dàgbà lọ títí ó fi tọ́ dàgbà lọ sán padà òun lọ gbẹ̀yìn ajá ike eléyìí màǹtó ti yára fún mi náà tẹ́ à ajá pé ní ìsìn o o kò burú ká ẹranko ká fi owó pé ẹranko la láti gbà padà lọ́nà tó kàn nù wọn lọ́nà tó dà wọn nítorí pé ìtọ́kàn yìí onípa nàbì sallallahu alaihi wasallam yá ẹranko fún ẹranko àwọn olùmọ̀tò pọ̀ jù wọn ní rárá pàápàá jùlọ ìmáàmù Shafi'i rahimahullah ọlọ́run ọ̀rọ̀ tó fún un. nítorí pé a lè sọ pọ́kàn pàkan rẹ láì lẹ́rìí wáyé sẹ́yìn ẹlẹ́dẹ́gbẹ̀. láti di lọ́kọ́kọ́ wáyé ní lọ́gbẹ̀yìn bíkọ́ sábà sọ pọ̀ kan mi tó síwájú ká mi sí ma. so therefore a lè fi méjèèjì ṣiṣẹ́ lọ́nà wo wọ́n ní ẹranko pẹ̀lú ẹranko lọ́nà tí ó ìyẹn ni ta àti èyí tí méjèèjì ọjà wọn. àmọ́ tó bá ṣe pé ẹnìkan nu yín ti fẹ́ràn kó tiẹ̀ kalẹ̀ èkejì ni wọ́n dágbà sí máa fi mùṣkílà mo rò pé yóò wá sẹ́wọ̀n pé làánà lè ṣe lọ ọ̀ya ẹranko ó sì ti da ẹranko padà so àti rí kan èkejì ni wọ́n dágbà sí kò sí mùṣkílà ń bẹ́ẹ̀ náà níbi yìí ọ gbọ́dọ̀ ta ewúrẹ́ lórí kó fi gba orúkọ àyàfi kọjá pé ewúrẹ́ ń bẹ ńlẹ̀ wọ́n ti gbé ewúrẹ́ lọ kí láàrin sí nìyí orúkọ sábà ṣe bẹ́ẹ̀ tó súnmọ́ ṣe. àmọ́ màá fi ewúrẹ́ màá tà fún ọ wọn náà sọ pé màá fi orúkọ mi màá fi rà mo rò pé yé ewúrẹ́ yẹn wọn bá ti jọ mẹ́rin ẹgbà orúkọ yín wọn bá ti jọ márùn ẹgbà sẹwọn káàrí wúrẹ àárọ̀ olùkọ eléyìí ọ̀tọ̀ nínú òfin ṣẹ̀ríà nítorí wọn fi gbèsè yíra gbèsè yẹn anabi sallallahu alaihi wasallam ń fi kọ fún wa òfin ṣẹ̀ríà ó sì sọ pé la yajuzu bay'ul kali' bil kali' ni wọn gbà wá ju wọn ní àwọn àtọ di kọtọ káfi gbèsè káfi ra gbèsè kọtọ káfi gbèsè káfi ra gbèsè gbèsè wọn sọ pé mo ra ráìsì àpò mẹ́wàá lọ́dọ̀ rẹ̀ ráìsì ńkọ́ ìjọ mẹ́rin ló lò owó àpò mẹ́wàá yẹn kọ́ one fifty thousand ìjọ márùn ní ìsọfọ tọtọ tọtọ torí pé ẹ fi gbèsè ta gbèsè nu ẹ fi gbèsè ra gbèsè ní ẹsẹ rí ọgbà. ọ̀kan gbọ́dọ̀ wà láàrin méjèèjì dájọ́ pé ọ̀rọ̀ ìmáàmù Ṣáfi'í ń di lọ́dọ̀ gbàjú wípé a gbọ́dọ̀ dá ẹranko pẹ̀lú ẹranko lọ́nà tí kìnnìkejì ló fi jẹ́ àwọn èyí tí ò burú òun náà ní kọ́kan nínú méjèèjì kọ́ wà ń bẹ̀ ká mọ̀ wá èkejì. e bá yẹ pé kálukú mú ẹranko rẹ̀ wá aṣọ si kò sí wàhálà ọwọ́ náà ẹranko tó ọ ẹranko tó fẹ́ tó fẹ́ ọ kò ọ na gba tẹ̀ kò sí wàhálà ọjọ́ pé àdéhùn yẹn ànábì sallallahu alaihi wasallam fún wa láti nítorí pé ti wò Abubakar máa àwọn sẹ́sùkù nílé ní mọ́sálásí irú rẹ̀ gbọ́dọ̀ wáyé wọn gbọ́dọ̀ sọ fún fọ́ọ̀mù. tọ́ tẹ́lẹ̀ ìbáyé wa náà rí kékeré àná lè fẹ́ pọ̀ fún wa etí wọ́n fẹ́ fún mi kí ló ṣe ní jíjà òfin ní ṣẹlẹ̀ kí ni wọ́n ṣe jíjà òfin ní ṣẹlẹ̀ wàá ròyìn rẹ̀ fún mi bí ẹni pé mò ń rí wọ́n ní oníjẹjọ ṣẹlẹ̀ o ẹ máa kíyèsí gbogbo ọjà tẹ́ bá rà tí wọn ò fún yín lọ́wọ́ yín kí ni wọ́n ṣe wọ́n ròyìn rẹ̀ fún yín bí ẹni pé ń rí lọ́nà tó ṣe pé ìròyìn yẹn yóò wà nù ọpọlọ yín tí wọ́n bá fi lè gbé nǹkan wá tó bá fi lè yapa sí sáróyìn fún yín kí náà ṣẹlẹ̀ ẹni gbà òsì tán lè sọ fún un eléyìí wọn ń pè ní kíni xiyaaru láàyè àyè wà fún un láti tẹ̀ka pé èmi ò ní gba kíní yìí nítorí àlékún tó wà ń bẹ ìwọ náà lọ sọ pé èyíké rẹ àbí òye wa ó tún bá fún kan by the tí wọ́n gbé dé ike rẹ̀ kò tún kíni lọ kò ju àgé kan lọ òkè báàpù àti àgé lọ́dọ̀ sí tí wọ́n dọ́gba tó àlàkùlà hàn kéde màálù tó ròyìn fẹ́mi ni o ẹ ẹ ti ṣe kí ni ẹ ti pààrọ̀ mọ̀rọ̀ kẹ́rì kí ìjà tó lè ṣẹlẹ̀ nígbà tọ́kanu méjèèjì bá absent kò tó ìjà tó lè ṣẹlẹ̀ nígbà tí méjèèjì bá jẹ́ kí ni absent. ẹ ẹ tí wọn náà tó rí bí owó ṣe pé bóòlù tèmi ó ti wá rí bí wọn ṣe pé bẹ́ẹ̀ wọn tó wà lọ ṣẹlẹ̀ tó àmọ́ ní ìsìn ti gbà jẹ́ ó ti tẹ ọlọ́run èyí tí wọn náà mú abófin ròyìn rẹ ni o kò gbọdọ̀ dé ká má bà bẹ́ẹ̀ o tá a bá bà bẹ́ẹ̀ kí náà ṣẹlẹ̀ wàhálà ni o ok tí wàhálà bá ṣẹlẹ̀ kí lẹ́ẹ̀ ṣe mẹ́ tọ́ pé wọ́n ti gbé màálù tẹ̀ fún ó ti gbé lọ màálù tẹ̀ ọ̀jọ́ ètò wí kí náà wà sí kí lẹ́ẹ̀ ṣe wọ́n ti pa wọ́n ti pín màálù tí òun gbà lọ wọ́n ti pa wọ́n ti pín. yọ lọ wárú rẹ̀ wá òfin ṣẹ̀ríà òfin tó de sísanwó níta bá bàjẹ́ ọsọ yìí pé irú ń tọ́ bàjẹ́ ò lọ́lọ́ wá wa àwa wá gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé àríru rẹ̀ mọ́ gbaná láti sọ pé kọ́ san yé rẹ̀ tẹ̀ yọ lọ wárú màálù tẹ̀ gangan wá ètò ìdandan kọjọ́ kọlọ̀ ẹ̀ irú màálù rẹ̀ yọ lọ wá wa torí báwọn ẹni tí ń sin màálù àwọn mọ gbogbo eléyìí dáadáa àwọn tí ń sin ewúrẹ́ náà mọ gbogbo eléyìí dáadáa tọ́mà ti rí ewúrẹ́ nìsín àwọn tí ń ṣe tàn ti ń tà tọ́rẹ́ ti ń tà náà ó lè má nàìjíríà sọ títí owó ló mà bọ̀tà àwọn tí ń sìn àwọn ní experience tọ́m bá ń ta tó nǹkan sìn ó lè ní experience yẹn náà so àwọn tọ́mà ti rí ewúrẹ́ báwọn ewúrẹ́ yìí ewúrẹ́ oṣù mẹ́jọ bẹ́ẹ̀ máa ń sìn jiyàn tó bá ti lè ya inú rẹ̀ báyìí yóò wé yín rẹ̀ sẹ́yìn bisikíìtì ni àbẹ́yìn mílíkì àbẹ́yìn so yóò ti fi dájọ́ pé yẹ eléyìí pọ́dún kò tí ì kádùn. àwa ti wá àmọ̀ kájúká jẹran lọ so àwọn ò ní eléyìí àwọn ẹni tó lọ fún ní ru wàhálà ilé ọlọ́ọ̀bà àwọn yẹn tu rẹ̀ mo rò pé so èyàn wá sọ pé màálùú tẹ̀mí fún ẹ o tẹ̀bí yẹ bíbẹ́ ma tẹ̀bí yẹ aláwọ̀ ẹlẹ́yìn aláwọ̀ ẹlẹ́yìn ìsè ń gbá tẹ̀lé ìyá rẹ̀ sí bẹ́ẹ̀ làwọn màálùú rí wọ́n ní tó máa bí màálùú tí ìyá rẹ̀ bá ti bí màálùú yóò máa tẹ̀lé ìyá rẹ̀ káàkiri aláwọ̀ ẹlẹ́yìn yẹn ọ̀kẹ́. Okay irú màálù aláwọ̀ ẹlẹ́yìn lèmi gbé fún ẹ ìgbà tó ti jẹ́ pé tí wọ́n fẹ́ fún mi ọ̀tẹ́ mi lọ́rùn kò ṣe déédéé tọ̀tọ̀ irú màálù wo ló fi kán aláwọ̀ ẹlẹ́yìn pẹ̀lú báyìí àgbẹ̀ kò lè síjà ok tó bá ń sọ pé àfikọ́ bàbá ọba gba ń dọ́ba ṣe kó ṣe kí lẹ́yìn ọ̀sẹ̀ tẹ́ lọ sí ọlọ́pàá ẹ má má lọ sí ọlọ́pàá ìkọ́ sọ èèyàn jù pàápàá láfíríkà yìí tí nàìjíríà jọ kàn án bí ìgbà tí nǹkan ti fẹ́ kọjú ọlọ́pàá wà á mú kọjú pọ̀ ìwọ tó gbé kéde lọ́wọ́ kọjú pẹ̀ pọ̀ ó gbé ọjà wá fáwọn abẹ́gẹ́sẹ̀ tó àtiwọ́ àtẹ̀ńtò gbé kéde wá tó gbé wá ẹ̀ẹ́mẹ́jẹ̀dì lẹ́tà tọ́wọ́n pé wọ́n kọ́kọ́ sanwó fún ẹ náà wọ́n fẹ́ kẹ́ bá mú ẹnìkan àti mú wọn kò ní jáde àti kọ́ sanwó tó ń dáhùn wà behind àyàfà àwọn tọ́lọ̀ ń bá ta àfà àwọn tọ́lọ̀ ń bá ta àwọn ọlọ́pàá mi wà lọ́ọ́ fi yẹ wọ́n wá sí sí àlòrìṣà wọ́n gbẹ̀gùn jẹ wọ́n bẹ̀rù jọ táwọn òbí wọn àjọ lọ tọ́lọ̀ wọn kò fi wọn lé wàá mẹ́rin. من أين اكتسبه وفيما أنفقه owó rẹ tó kójọ lẹ ìmúlò tó kójọ ìtẹ̀wò ló ti tó kójọ ìmúlò náà láṣẹ bí nǹkan ti bàjẹ́ yìí àwọn ọlọ́pàá kan wà tán dá wà láàyè wọ́n ròyìn bíbí kan nílùú kan ní Kwara state mẹ́rin wọ́n gbé ọrọ sórí wọn á ní gbogbo èèyàn máa sọ tó bá mọ̀ ń parí ẹnìkan ò pé kó bà kó bàjẹ́ kó kú wọn á ní ti gbogbo ọlọ́pàá nàìjíríà bá rí bẹ́ẹ̀ orílẹ̀-èdè yóò dáa fún un sẹ́ńtíárì ọwọ́ àfọ̀nù sẹ́rẹ̀ sẹ́wọ̀n kọ́ pọ̀lọpọ̀ sẹ́ túláàsì ló gbé àwọn èèyàn wọ́ nígbà tí wọ́n wá sẹ́kùn òrí sẹ́ tó náà ti wọ̀ àwọn lè bàbẹ̀ jẹ́ pẹ̀sẹ̀ yẹ kí láti gbà tí wọ́n bá débẹ̀ wọ́n máa ṣe dà torí ẹ̀ tọ́ba wá ń ṣe ẹ màálùú tó gbé wá fún ọkọ̀ tó tó ń ṣe kínní ọlọ́dún ọlọ́pàá ṣé ń tí ó yọ ó lè má rí màálùú náà lọ́jọ́ ti dáa ju kò ṣe sùúrù tó bá ti sọ pé òun ò ní mi tó bá wù ọkọ̀ gbà tó bá ọkọ̀ gbà kò ṣe sùúrù kọ lọ. ẹ tún bẹ́ẹ̀ wọ́n máa sọ burúkà ìlà ìlà ṣe sùúrù sùúrù rẹ torí ọlọ gbogbo ìjà tá a máa ń jà láàyè kò ní tán ọ̀dọ̀ Ọlọ́run ló ti tán tẹ́ bá ti máa bẹ́ẹ̀ ẹ̀yin máa fa wàhálà fún ọ̀dọ̀ Ọlọ́run ní gbogbo ìjọ ti tán gbà torí kọ mọba lóògùn gbogbo ẹ eléyìí jẹba ṣùgbọ́n kò sí ẹranko tèmi lẹ kò sí tiẹ̀ lẹ tọtọ bàtà eléyìí jẹ́ àgbọ́yé olùmọ̀wá alimami shafi'i kọ́lọ̀ ọba kọ́ba kẹ́. hadithi tó tẹ̀lé lé hadithi ibn umar radiyallahu anhuma qal sami'tu rasulullah sallallahu alayhi wa sallam yaqul ó ní mo gbọ́ tí anabi wa kí àti ọlọ́lọ́run ọba kọ́ba ti sọ pé idha tabaya'tum bil'ayna tẹ ẹ bá dẹni tí ń rà tí ń tà fúnra ara tẹ tẹ bá dẹni tí ń rà tí ń tà láàrin ara yín ní títà bójúbójú tẹ bá dẹni tí ń tà tí ń rà lọ́wọ́ ara yín ní títà bójúbójú owó di gẹrẹwu bẹ́ẹ̀ sì máa túmọ̀ àyín náà títà bójúbójú owó di gẹrẹwu wa akhadtum adnab al-baqar tẹ wá dẹni tí ń di màálù nírùmù tẹ dẹni tí ń di irú màálù mu wa raditum biz wá yọ́nú sí àwọn èrè oko yín ọgbẹni fura ti ń ní káràkátà tẹ bá dẹni tí ń ta tẹ́ ń rà lọ́dọ̀ ara yín ní títà owó di gẹrẹwu tẹ́ǹdìrì tẹ́ǹdìrì màlúù èrè oko ẹ̀yọ́nu sí yẹn kí tẹ́ bá tẹni tó sọ̀rẹ́ǹdà tó tàlè fúnlẹ̀ ayé ẹgbàgbé ọlọ́run ẹgbẹ́ nìkan bí láìpẹ́ rí nu ìlú èèyàn mélòó ló ronú ọlọ́run lónìí bíi bẹ́ẹ̀ ti ń ronú owó ọ̀pọ̀lọpọ̀ kalkulétọ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ ó sùn lọ kalkulétọ̀ jábọ́ lọ́wọ́ rẹ̀ owó tí o sì rí gan yóò tún máa ṣe àpé ẹ̀ẹ́dàgbà times ní ẹ̀ka yóò tún máa wọ nine hundred irọ́ láti àdánwò lé ayé wà láàyè yóò ní máa ronú gbọ́tò tẹ́kí tó bá kú yùn náà kò bò ní bọ̀wọ̀ kárí wọ́n sì ṣírò nine hundred thousand ó túmọ̀ sí pé ọmọ èèyàn wọn ò gbà fọlọ́n tó bẹ́ẹ̀ ti gbà fúnlé ayé ṣé bá wo láìsí náà from a to z rẹ̀ kí lẹ́yìn lé níbo owó náà níbo owó náà ìwọ àtẹnudẹ jọjọ rẹ̀ kí lọ́ọ́ fà ń pọ̀ síbẹ̀ ẹ̀rọ kẹjọ ló ìwọ àtẹnudẹ ń jà kí lọ́ọ́ dájà lẹ̀ ẹ̀ má dáhùn á kí ló dájà lẹ̀ nítorí ọlọ́ọ̀lẹ́sẹ̀ ń jà ní ọ̀la ìtàn láì kí n ṣe tọrọ lọ ẹ̀rí pé tó rí i tó bá rí pé tó ń bá rìn súnmọ́ òun ò rówó ẹ̀dọ̀ rẹ̀ ó rìn súnmọ́ kò rówó pọ́n kíni kí láǹfààní rẹ̀ lè wọ́n kàn máa di alásán kò sí hubbu fillah kò sí bughdu fillah al-hubbu fil wà nínú ká ara ẹni torí owó ká torí owó níta èèyàn fálà fún owó ni tá a lè yan pàtàkì tá a lè yan kàǹkà láwùjọ lónìí àwọn olówó ni àwọn olówó ni pé a ah, olùmọ̀nlá ni a ah, kì í sẹ́ni ní kí ni ó jókòó mbẹ́ o tó àmọ́ a ah, bàbá bàbá owó ń bẹ lọ́dọ̀ bàbá bíi tẹ̀kẹ̀rẹ̀ a tẹ̀kẹ̀rẹ̀ báwo ṣé tẹ̀kẹ̀rẹ̀ wa kọ́ ìwọ kàn ti lẹ kẹkẹ má ra kíní kankan owó abẹ lápò rẹ bí tẹkẹrẹ ẹ gbọrọ eléyìí tẹsibí hàn mọkúlò wọn fi kẹtí ọyẹ wọn fi wé sí ọyẹ wọn torí ẹ kò tó owó à wọn dàbí ìyànjọba tí ò lówó wọn ò ní kàpù wọn ò ní kàpù wọn ni bàbá olóyè bàbá olóyè kò ọwọ à ń gbé mọ́tò ládàbọ sẹ́yìn má ládàbọ ẹ láyé jọ ládàá ẹ tọ́ ẹ pé ó lè dákú lójijì wọ́n sọ pé kó kúkú má jòyè kò bá sà àwọn agadá àjòyè bá wọ́n wò lè dákú bá o túmọ̀ sí kó wo wo nísìnyí ẹ rí i pé èèyàn kan ní wọ́n ń dákú ó tún sin ẹranko ó tún ṣe káràkátà yóò tún lọ́n ti bó òun lọ Dubai láti bẹ̀ òun di Amsterdam Amsterdam láti bẹ̀ òun ti fẹ́ lọ New York ha ha ìwọ nìkan ìwọ nìkan mùsùlùmí a ní branch l'Abuja a tún ní branch Suleja a ní branch ní Mọ́kúá a ní branch ní Bida a tún wà ní Jos a tún bẹ ń Kánò kọ́dà Kaduna ká bẹ́ sí branch bẹ́ẹ̀ ni Èkó à ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́bá dé tomata ẹ bá wa tẹ́bá dojú di ẹ bá wa tẹ́bá dájúgúnlẹ̀ ẹ bá wa a àyè nìkan àdóníyà lẹ́yìn tẹ̀sílẹ́kẹ̀ wá dẹ̀ ilé ayé ìṣèjì wa nìkan. ilé epo ti pọ̀jù ilé epo ti pọ̀jù jàmọ́ àkókò akólé wọn sọ ilé epo ẹ má sọgbà ẹ dá sọ má sọgbà mo túmọ̀ sí pé táà bá ń sọ báwọn àníjọ́ kárí ọ̀kárí sẹ́ẹ̀rì tí mo kọ́ kárí pé èmi ò dì ní ohun dì ni? àá mi yá fi rẹ̀. aláì mo sún ìbà ní ìsìnkú ẹnì kan bá ti lówó tó ti lówó tó ti lówó tó bá tó gbẹ́tọ̀ sọ̀rọ̀ ẹ̀rọ pé ah business yẹn wà profitable wọ́n wà yọ ọmọ súnmọ́ ẹ̀jẹ̀ dùn wọ́n profitable kódà gan tí yẹn bá bẹ̀rẹ̀ sí ṣe business yẹn ah kódà yẹn lè jèrè one million lóṣù ẹjọ́ ẹ̀yin ọ̀rẹ́ mi ọ̀rọ̀ wo lẹ́ ń sọ náà ní gbọ́dọ̀ yẹ tọ́rọ̀ lówó tó lè kó sí tó bá tó wá kó sí sẹ́yìn ó tún gbẹ̀yìn dànù bẹ́ẹ̀ dẹ́ lówó mùsíbà lówó wà wá àwọn èèyàn ń wá ilé ayé kọjá àti sọ a sì ti mà pé báńsẹ̀ ń wá àlè níjú dọ́là ọ̀pọ̀lọ̀ ibi tó wá burú sí ni pé a lásìkò má fún tọ́lọ̀ bí ibà ṣe lásìkò fúnlẹ̀ ayé tẹ́lẹ̀ àti sọ láti dàgbà ńkọ tọ́kàn wa mẹ́rin kò sí mẹ́rin tàbí siraka mẹ́rin mẹ́fà tẹbi tẹsáwùdù ẹlẹ́ẹ̀kejì yóò rò ka méjì làwọn tẹsẹ yóò torí ń bá lọ ọwọnú òfin bàtà wà nù ẹẹrin dọsẹlẹ ní láyé arákùnrin kan ọ bá sọ láti náà fi lànà. nínú oko rẹ̀ ó ní oko yìí oko yìí ó bu àyà àsìkò tí wọ́n ń bá náfìlà lọ yẹn ó ti dídí àsìkò tí dẹ̀bínù tó ti so dáadáa tí gbogbo èso rẹ̀ ti rọ̀ dẹ̀dẹ̀ lọ́rùn gbogbo igi dẹ̀bínù kọ̀ọ̀kan tó ibi títí wọ́n ń bá náfìlà yẹn lọ ẹyẹ àdàbà kankan fò dé orí igi dẹ̀bínù yẹn òun sì ń bá sọ láti rí títí tí wàá fò lórí igi dẹ̀bínú yẹn kọ́ amọ̀nà tí wọ́n gbà jáde níbi tí àwọn dẹ̀bínú yẹn pọ̀ jù bí kéèyàn bọ́ sáàrin àwọn ńlọ́jọ́ ẹ̀yìn wọn wọ́nà tó fi jáde wọ́nà tó fi jáde eléyìí wàá attract bàbá olówó yìí wọ́n á bá sọ̀rọ̀ àti sọ̀nsán yóò mọ̀ ọ́nà awọ ẹ̀yẹ wọn bá sọ̀rọ̀ àti ọmọ ọmọ ẹ̀yẹ wọn bá inú rẹ̀ wọ́n á dùn kékeré mi mọ́ ní dúkìá tó dá wàhálà rẹ̀ fẹ́ yẹ. tó ìgbà tí wọ́n á ọkàn rẹ̀ padà sórí sọ́lá ọba mọ ìrákà tó wà ìrákà kínní ni àbẹ́kẹ́ ó ṣe parí sọ́lá tẹ̀rẹ̀ lọ́ba yára ọba dọ̀dọ̀ Uthman ibn Affan radiyallahu anhu lọ́ba kó rò dúkìá mi jẹ́ kí n rántí rákàwọ́ mọ̀ wà má nítorí tí mú kọ́ ìrújú bá mi bẹ́ẹ̀ mo ṣe tán láti fi ṣe sàrà fọlọ́ ẹ̀dá kan wò yàtọ̀ bá ìwọ sàrà bá <laughs> nítorí pé àwọn àwọn gbogbo ògbà wọn máa fọkàn wọn sí ọ̀dọ̀ ọlọ́dọ̀ máa ń sin lọ ẹ̀ẹ̀kan tó kàn tẹlẹ̀ bẹ́ẹ̀ mistakenly wípé dúkìá yẹn mọ́kàn rẹ̀ kó ń di tọ́lọ́ lóbi ní ẹ́ẹ́ kò sóore nu kí dúkìá yọ ọ̀sẹ̀ kù lọ́dọ̀ àmọ́ ọ̀sẹ̀ tó gbogbo ògbà lè ronú pa tọ́lọ́ tọ́ba ti sọ láì gbogbo ògbà lè ronú pa tọ́lọ́ tọ́ba sọ pé ẹran kìíní kan ó mọ ọkọ ìrojú kò dé ó ronú pa sọ láì torí ẹ ó fi ṣe sàrà àbí tọ́ba tó fi ra rẹ̀ ṣe sàrà torí pé ìwé ronú pa tọ́lọ́ tẹ́lẹ̀ náà má malik má ti tẹ̀ wọn mọ̀ ọ́tọ̀ usman gbà usman bá tà wọ́n ta ní khamsuna alfa fifty thousand dinar mo rò pé ẹ ń gbọ́ ẹ gbọ́ nọ́mbà yẹn èlò wọn láàánú tàbí yọ zakat twenty dinar twenty dinar ní gbogbo owó ní bàtà ìfi zakat ẹ wá wo tó ló kọ́ àìrójú bá wọn ẹ wá dúró owó yun kì í ti ọ̀rọ̀ tírílíọ̀n tó bá jẹ́ náírà wa yìí kì í ti ọ̀rọ̀ tírílíọ̀n fifty thousand dinar torí ẹni wọn ti ń pè ní mazra'atul khamsin mazra'atul khamsin oko fifty thousand dinar lẹ́yìn kan fi ṣe sàrà àfọlọ́ torí kíni. ó kó àìrójú bá mi kò jẹ́ kí n tẹ̀lé sọ láti mi tó. àwọn sọ̀ lówó kọ̀ gba ẹ̀sìn lọ́wọ́ ẹ mú olówó wá lónìí tó lówó tẹ̀sí òkú lọ́dọ̀ rẹ̀ tẹ̀ bá rí mú ẹgbẹ́ tí pọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n máa ń sí tọ́lọ̀ ìbọ̀rọ̀ gbọ́ olówó mélòó ló jókòó ìbáwọn àná ìgbà tí ìrọ́pù ti ń bi àbúrò bí àná àtẹ̀wọ̀n èèyàn rẹ̀ léèrè ó ní ànábìtẹ ní ọjáde láàrin tí ń pera rẹ̀ lánàá jù ṣé àwọn olówó inú yín àwọn abẹnugan yín ni máa ń tẹ̀lé ni àbáwọn aláìní ó láwọn aláìní ni ó ní bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn ànábì ọlọ́ọ̀rí àwọn èèyàn yẹpẹrẹ náà ni máa ń tẹ̀lé wọn torí alẹ́ jẹ́ yẹpẹrẹ láyé o ṣùgbọ́n pẹ̀lú ògbọ́ ọlọ́run orí ńlá ń bẹ fún àwọn ìtàn yẹpẹrẹ láyé wọn láwọn ẹni tó pọ̀ jù nínú àwọn ọmọ àlùjánnà àwọn náà làwọn aláìní láyé gbọ́dọ̀ olówó mi jọ wọ àlùjánnà yọ wọ àlùjánnà lẹ́yìn ìgbà táwọn àmọ̀tàkìrì bá ti wà ń bẹ̀ sáté pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ tí wọ́n ti ń gbádùn gbádùn gbádùn gbádùn gbádùn gbádùn ni wọ́n wá dé àbá yọ máa mi túpétúpé káàsì nǹkan tí ò ti tẹ́ pẹ́ ah, ọ́dà wọ́n gbọ́n gbogbo owó èmi yẹ́bẹ́yẹ́bẹ́ ni.

ẹ̀wọ̀n kẹrin alẹ́ ọlọ́ọ̀ni sọ wa lọ́dún ẹni tó sọ wa lálẹ́ tó báwo wá ni o tún wá ń lọ sóníkà lálẹ́ oníkà igbó kan oníkà á pèlú òlè díẹ̀ o tún wá ń lọ bẹ̀ lálẹ́ wọ́n lọ ẹ̀yọ́ ọmọ sọ pé ah ẹ̀rọ ajẹ́lẹ̀ ọmọ pé kíni lọ́wọ́ èmi tó wọ́n retí ọkọ̀ ti pín ọkàn rẹ̀ ó ti di torí owó yìí pẹ̀lú òkú ọlọ́run bá tó ti dóníta wọ́n tún ní wọ́n ń pè ní Benin City yóò tún dàgbà sí ní láti bẹ̀ wọ́n tún lè ní kọ́ wá lómi ọjà kátidé ìdàpọ̀ lórí kíni náà rí lórí kíni náà owó owó yìí ò ní mu lọ sí ìdìbò sànẹ́bí sallallahu alaihi wasallam tó bá jẹ́ pé ẹ̀ka jẹ́ lẹ́ ń bá jọ ń tà fúnra ara yín tẹ̀ á fowó ní gẹrẹ́wò. ẹ̀tànjẹ lẹ ń tà fúnra yín ẹ wá ń fowó di gẹrẹ o ẹdẹni tó náà dìrù màlúù mu sẹwọn bí yàtọ̀ máa dìrù màlúù mu nígbà màlúù bá pọ̀ ẹ wá gbàrú màlúù mu pé màlúù eléyìí jẹ màlúù eléyìí jẹ màlúù eléyìí jẹ màlúù náà ti bọ̀ sábà torí màlúù náà lè bínú àmọ́tìmọ̀ fún ọ̀nà olórúkọ ló wà o wàtàrọ́tùmù jihad ṣé wàá fi jihad sílẹ̀ ibi tá a lọ yìí tòwẹ́ ti wá di onílé ayé owó ti pọ̀ gbogbo ẹ̀ kíní kan ọ̀rọ̀ ẹ̀sìn kíní kan ẹ̀dákan sílẹ̀ yẹn lẹ̀ sílẹ̀ yẹn lẹ̀ jihad máa wò táwa lọ gbogbo owó ìdáwà la kó jọ àbí òye wa ta la kó jọ tọ sallallahu alaykum dọ́là ọlọ́run ọba dẹ àbùkù sí yín yóò dẹ àbùkù sí yín la yanzi'uhu hatta tarji'u ila dinikum ọlọ́run ní gbé àbùkù yẹn kó títí tẹ̀ fi padà sí jẹ̀sì ètò ìṣẹ̀lẹ̀ sí mùsùlùmí gbogbo àgbáńlá yìí lónìí. owó ni gbogbo ẹ̀rí kẹlòmínà máa sọ pé ah ńgbà tẹ sọ pé jihad ń bẹ ẹ kéde rẹ àìmọye la ti gbọ́ kọ́nà lẹ̀ lárúbáwá ẹ̀yin olùmọ̀ sọ pé jihad ń bẹ jihad ń bẹ ìlà mẹ́ta lẹ̀ ń tọ́kì títí gbà ó láàmú àárẹ̀ ẹ̀yin náà lẹ̀ sọ pé tá a bá ṣe jihad tá a ti bẹ́ẹ̀ mi ara sọ̀rọ̀ pé a ṣe jihad pọ́wánú àdéhùn èèyàn kú lórí ìjẹ́múnáfi ńjọ wa ni jihad odi tó bá ṣètì tó bá ṣètì láwọn ààyè púpọ̀ láyé tá a ti sọ láti tata sálámà tó wá dìde tó wá sọ pé ayé hànà ó sì kún wọn láti Allah wa bil qiyami ila al-jihad fi ee ní délé <laughs> wọn palẹ̀ mọ́ ẹ bí pàtó táwọn gbádùn sí gbogbo yẹn wọn sọ sí á ẹ àrọ ni ó tó lójú àbí òye àbí òye wa tó lójú tó lé tí wọn ti tẹ kókó gbóni tókun wá dé kó wọlé ọba lọ wọn palẹ̀ rẹ̀ mọ́ nítorí pé ee. àwọn òrìgbà tó ọmọ lọ́wọ́ máa kọ́mọ́tẹ́ yọ jẹ wá láyé kọ́mọ́tẹ́ wá yá àwọn tí ń gbádùn láyé tọ́ téèyàn bọ̀ lọ́dọ̀ máa wò áá níbi tí owó rẹ̀ ó ti pọ̀ pọ̀ pọ̀ kódà ọkùnrin bá rí báyìí kó wàá lọ́wọ́ àwọn obìnrin ó ẹ wá sọ̀rọ̀ ká kọ́ eléyìí wá wá sọ̀rọ̀ jihadi kọ́. so eléyìí túmọ̀ sí wípé àwọn èèyàn ti total submission lórí ayé ni wọ́n ti lẹ́nu tí ń ronú pé ẹ̀sìn kan jihadi kan kíníkà kan ìwé ẹ̀ ló jẹ́ pé nítorí tẹ̀lẹ̀ gan-an gbàdí gbogbo mùsùlùmí wá sọ pé àwọn ò ṣe jihadi kan àwọn ò ṣe kíní kan kò wá sẹ́ni tó yẹpẹrẹ tó mùsùlùmí láyé ọláyé ọláyé sẹ́ni tó yẹpẹrẹ tó mùsùlùmí láyé ẹ rí àwọn òyìnbó yẹn ojú àwọn èèyàn kan tẹ́gbẹ́ wọn ọ̀mọ tó ká jẹ káàmú ká sì lọ sọ́dọ̀ obìnrin ojú rẹ̀ wọ́n máa fi wo gbogbo mùsùlùmí láyé ẹ̀ ní production kankan kílẹ̀ ń tẹ̀lé èmi consumers lẹ́yìn so ẹ ẹ jẹ́ níjọ́ ibi tó máa ń sọ̀rọ̀ kankan tó mú lọ síwájú bọ́ mi èèyàn wọ́n nídìí láti gbóhùn yín rẹ́ńtì èsì nǹkan kan kò lóhùn bọ́ sọ̀rọ̀ kan kò ní í dún so àti wá dèèyàn yẹpẹrẹ àti dèèyàn yẹpẹrẹ wọ́n kàn kó gbogbo akọni pé kí ni wọ́n já ẹ wá wò gbà táwọn mùsùlùmí ṣe jihad la ilaha tí wọn bá gbọ́ pé ẹlòmíì ti yàgbé ara báwọn kékeré o wọn ti yàgbé ara àwọn tá a là ní tọ́ àní gbà tí ẹ ọba Rome bí kẹ́ máa bá olórí Amẹ́ríkà sọ̀rọ̀ ní lónìí tọ́ ní tí ọba bí ìgbà tí máa bọ́ lórí Rọ́ṣíà sọ̀rọ̀ ní lónìí. níbi tí ọjọ́ pé àwọn lálágbára ayé ń gbà. ìgbà tí àwọn sọ̀hábà tí wọ́n gbógun lọ bẹ́ tí wọ́n gbé jihadi lọ bá wọn bẹ̀ yẹn wọ́n pè wọ́n sẹ́sì Islam. olórí róòmù yẹn wá ń wo sàábége èèyàn lẹ́ngẹ́lẹ́ngẹ́ báyìí ní ti sọ̀rọ̀ wọ́n túmọ̀ ọ̀rọ̀ rẹ̀ ẹnu rẹ̀ ti tẹ́tẹ́tẹ́ tẹ́lẹ̀ pé wíwà gbédè èèyàn lẹ́fẹ́ báwo bí fẹ́ sọ tó wọ́n á túmọ̀ rẹ̀ mọ̀ pé tí ń tí ń sọ lẹ́sìn túmọ̀ bíkọ́ fóun ti ń sọ ń sọ pẹ̀lú agbára yíṣu sọ pẹ̀lú ohun akin ìgbà tí òun á túmọ̀ ká sọ fún yín pé kìí ṣe ká sọ lòtúmọ̀ <laughs> torí pé ẹni tí ń sọ̀rọ̀ òun sọ tagbára tagbára tó ìwọ náà tó túmọ̀ rẹ̀ ọmọ túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní ká sọ fún yín kékeré sọ́ra tó tó kókó tá a pè sídìí rẹ̀ ẹlẹ́ẹ̀ni ṣe ẹ kí la gbà wọn ní a ti kó àwọn èèyàn kan wá fún yín tó sì gbọ́ àwọn fẹ́ràn àti kú gẹ́gẹ́ bẹ́ẹ̀ yẹn ti fẹ́ràn àti sẹ̀lẹ̀ ẹ dákun ẹ wo òwe òun ti lágbára jù laqad ataynakum biqawmin yuhibbuna al-mawta kama tuhibbuna al-hayah àti kó àwọn èèyàn kan wá fún yín àwọn fẹ́ kú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti fẹ́ kú. ókè tani ò borí ẹni ọfẹ kú ọpàdé ẹni tí ọfẹ kú talẹnu pé ó borí ẹni tó fẹ́ kú ní ó borí wà láàyè tọrọ àjàkúni ẹ̀yin ó sì máa sá títí àwọn sàhábà fi borí gbogbo ogun wọn yẹn nígbà yẹn dáadéla aláwọn mùsùlùmí ti àgbo àgbo dábì máa mà tó yìí torí pé ọ̀dọ̀ mùsùlùmí ni civilization wà àwọn òyìnbó jí ni ẹni láti ka history wọn wá gbé àgbọ̀nránṣẹ́ sí charlemagne ọba france nígbà yẹn balẹ̀ òtúlẹ̀ ó ṣe bí bọ́ǹbù ó túlẹ̀ tọ́kọ́tọ́ sápò láàfin wọn á ṣẹ̀ṣẹ̀ ṣàlàyé fún pé eléyìí nǹkan kan ni tí màá bá ti kó hàn yẹn àbí òye ọ bí màá bá ti kó hàn yẹn. ẹ̀wọ̀n kí ni ìjọba ń sọ̀rọ̀ ọ̀làjú ẹ̀yin ó ti mọ ọ̀rùn pé ọ̀dọ̀ òyìnbó ló ti bẹ̀rẹ̀ torúkọ lomi lọ sí sukùl kò tún láǹfààní àti mantí lọ láyé tẹ́bá bi léèrè ń bo ni makadisho ní ìsìn yóò máa wo lẹ́ni ọ̀dà ń bo makadisho wà mọ́ ń béèrè ẹ̀rí nǹkan sukùl ò jẹ́ ronú ó sì ọmọ sukùl ó sì ẹ̀kọ́ máa ronú makadisho ní somali ń bẹ́ yẹn ẹ́ eléyìí túmọ̀ sí pé nígbà tí àwọn mùsùlùmí yẹn tí wọ́n ń rori tó ẹ náà ní Ibn Khaldun ti parí ọ̀rọ̀ ọlọ́lọ́ ń dalẹ̀ ayé rẹ̀ tí a bá tẹ́ àlọ́ wájú ọlọ́lọ́ ń dalẹ̀ ayé fún mùsùlùmí àti káàbù ó ti wá gbé àwọn ojú ọ̀nà téèyàn á máa tọ̀ láti dàgbàsókè láti nílọsíwájú sílẹ̀ gbogbo ẹni bá tọ ojú ọ̀nà dáadáa kò ní ọ̀lọ́síwájú ní ọ̀dàgbàsókè kò bá jẹ́ mùsùlùmí kò bá jẹ́ káàbù kò rò nǹkan mẹ́rin ìgbà tí àwa tá à ń tọ ojú ọ̀nà àdàgbàsókè ìlọsíwájú àgàjù gbogbo èèyàn lọ ìgbà tó ìgbó wà ní ojú dúdú ọ̀dọ̀ àwọn mùsùlùmí tí wọ́n wá civilization gbogbo experimental work ẹni kan tẹ́ ń tẹ́ màá ṣe sùkúù tó wá pé theory náà lẹ́yìn fi ń parí rẹ̀ ọ̀dọ̀ àwọn mùsùlùmí lọ́wọ́ àgbà yìí. ìgbà táwọn òyìnbó tó já àwọn ìlú mùsùlùmí lógun tí wọ́n jí àwọn àkọsílẹ̀ yẹn tí wọ́n translate yẹn làwọn náà ṣe di kí wọ́n ní lọ́síwájú wọn kà tí wọ́n ní. ṣebí chọ́ọ̀chì máa ń máa ń kọ̀ fún wa sáyẹ́ǹsì àti kìnnì kan chọ́ọ̀chì ọ̀gbá wọlé. èmi jẹ́jọ́ nìkan kan dàrúdà tó ń kọ́kọ́ ronú pé ilé ayé rí bákan orí rogodo chọ́ọ̀chì sì ń sọ pọ́tẹ́ pẹrẹ wọ́n lù wọ́n bẹ̀ pa. ọ̀ kó chọ́ọ̀chì lẹ́nu. ẹ̀ tó nígbà táwọn mùsùlùmí ti jẹ́ gbogbo experimental work gbogbo ẹ̀ kò sẹ́ni tó takò wọn kò sẹ́ni tó rí pé ètò ìgbà máa fi sáyẹ̀nsì ìjọ́jọ́ àlùkùránì lédè kúkúrú àwa rí i pé ní táwọn mùsùlùmí ní náà náà translate tòtò di pé àwọn náà tún tọ ojú ọ̀nà téèyàn fi ga téèyàn fi lọ síwájú ẹ wò bí wọ́n ti ga tán lọ síwájú nígbà tí àwọn wa ń lọ síwájú àwa wa fi ojú ọ̀nà téèyàn fi ga téèyàn fi lọ síwájú sílẹ̀ ẹ táwọn àmójútó nìyí. ta nyiri ilé ayé ká lọ ra, àwọn òrónú káwọ sí kẹkẹ kò ìdínú kò jẹ kí fi ìsàlábò ọ wà lè máa sọ pé ẹbí ah, mùsùlùmí ni ẹni tí wọn lọ́n ẹbí mùsùlùmí lẹni tó wà lójú ọ̀nà kí lórí tó wá pé lọ kóyìnbó tó o gbé fún mùsùlùmí àbí òye wa tó máa sọ fún àwọn ọ̀gbọ́n ni sẹ́yìn náà gbégbèsè kíkẹ́ ṣèbí bíbí làwọn wà ní ra wájú bẹ́ẹ̀ nìkan ti tẹ́ òní ṣiṣẹ́ o òní <laughs> ṣiṣẹ́ pàápàá yìí science and technology òní ṣiṣẹ́ mọ́tò lásán tó bá ṣe wọ́n sọ pé no no no no no no don't use it on our road kó làjẹ́ ajẹ́ ṣe bá torí tọ́lọ̀ ẹnìkan ṣe bàálù wọn láyé nineteen seventy kìíní seventy six wá sí seventy nine ẹni tí sọ lórí orílẹ̀-èdè wa ọba tuntun rárá kò ní kó ẹ̀mí rẹ pàtàkì fún akọ ọmọ lọ jábọ̀ ó ní ẹjẹ ń jábọ̀ kí n kú àìmọye yẹn lọ́sà kù níbi táwọn òyìnbó náà ti ń pàtó ti bàálù. eléyìí ń bẹ méjì ọ̀hún ní mẹ́ẹ̀ẹ́dógún ní ìsìn bí gbogbo ara wọn bá ti pọ̀ dára. gbogbo tá a bá wá sí mẹ́síọ̀n mẹ́síọ̀n mẹ́síọ̀n àwọn òbí lẹ́. bí wọ́n sọ fún yín pa àwọn kan tó ń para wọn lẹ́nu tí wọ́n ní àwọn ọmọ tó wà ní engineering department ní university àtàwọn professor tí wọ́n wọ tí pàlúwa tètè fún ọ̀fẹ́ fò ń gbára gbóná ń gbára gbóná wọn á ní you are all welcome on board àá sì fi ń dání lójú pé bàálù yìí alhamdulilayi hundred percent it was made in Nigeria ẹ <laughs> pé àwọn tó ti ṣe àwọn engineer department of engineering university kìnnìkan kálukú máa gbé báàgì kan fúlọ̀ mẹ́jẹ̀ bàálù yìí kọ́ ló gbé mi fò tó ti jẹ́ kí nàìjíríà ti ṣe yọ ọjà pòfẹ́sọ̀ kan lọ́wọ́ adó gbórí gbogbo ẹ̀ tó wà nípa lójú sájà rẹ̀ àwọn ẹjọ́ wa máa pín ẹjọ́ máa pín tí ìjọ́ máa pín oúnjẹ fún wa nù bàálù wa ẹ̀yìn ọ̀sọ̀kalẹ̀ níta ó ní àpò yí àwọn ẹ̀jẹ̀ ń ta lọ ó ní tó bá mọ fọ́múlà bàálù yìí ibi tí wọ́n máa gbé láéláé nìkan nípò. ó túbọ̀ sí pé àwọn kan ti wá yóò sì máa wà ojú kan náà. torí di eléyìí báyìí bóòlù àti abẹ lọ wájú ẹ mọ̀ pé lórí pé wọ́n ń ṣe sárímẹ̀ lórí nǹkan míì tó yìnbó ṣe ti ń jọ ẹ̀yìn lójú ọlọ́lọ́mọ iye àmì tọ́lọ̀ sí ọlọ́lọ́mọ iye dúkìá tọ́lọ̀ sí ṣùgbọ́n àti fìdí fún wa bẹ experimental work fọ́dún márùn-ún tó di kí kó jáde máa tàwọn sì rí kó pé àwọn orílẹ̀ eléyìí báyìí ọlọ́run ọba ti fi ọ̀nà lọ síwájú fún kálukú ẹni tó bá tọ̀ ní ọgbà kò bá jẹ káfíìn ẹni tí ọba tọ̀ ojú kan náà ni ọwà kò bá mọ́kà tòwó ti rí nu. èyí tó wá ṣe pàtàkì níbi ìjọ yẹ ká mọ̀ nínú fiqh òun náà ni bay'ul 'ayna bay'ul 'ayna yẹn òun náà ni gẹ́gẹ́ ta irọ́ fúnra yín kẹ́ ẹ̀ fowó di gẹ̀rẹ́ bí ṣe máa wáyé tí wọ́n sọ pé mo fẹ́ fọ́ tọ́jà yìí fún mi ọ wá ní òun tà fún ọ ní hundred thousand wọ́n wá rà hundred thousand lórí pé ọ sanwó lẹ́yìn oṣù mẹ́fà lẹ́yìn oṣù kan lẹ́yìn ọ̀sẹ̀ kan lẹ́yìn ìgbà kan ọba rà láwọn ìgbà tí wọ́n wá rà báwọn wọn náà tún wá padà kọjú sẹ́ni tó tajà fún ọ abẹ́ ra lọ́wọ́ padà àbí kò náà sọ pé tí ń rà lọ́wọ́ rẹ̀ gbàtó kó wò lówó kó lówó tó yìí ó sì lè jẹ́ kó bùkátà owó délé ọ̀rà padà lọ́dọ̀ ẹni tó tajà fún wọn padà lọ́dọ̀ rẹ̀ èló ni ọ̀rà hundred Seven, six, fifty cash wọ́n wá pé ó pè mí ó pè mí wọ́n kúkú nídìí owó wọ́n wá ta ọjà hundred thousand ní seventy àbí eighty àbí ninety àbí ninety five gan. lórí pé ìwọ́n padà sanwó rẹ̀ fún o èló lọ́sàn fún hundred ajẹ́ pé èló lọ yá èló lọ san ọ̀yá seventy ó fi san hundred wọ́n á fẹ́ ẹrù yẹn wọ́n fi ṣe dírámà. sọ̀rọ̀ kẹ́kẹ́ ìbá sọ pé rìbá ìbá bá wò jẹ́ máa bà ẹ máa bí kìí kẹ́ tó máa sọ̀rọ̀ bàjáàjì ló ń rà lọ́dọ̀ rẹ̀ ó ń ra bàjáàjì lọ́ndrẹ́d táwọn láwọn ó sì rí i pé òun nídìí owó òun bá tó ta fún un níbẹ̀ náà ìtàkùnláhà yóò bá gan mọ̀ yín níbẹ̀ náà ló ti dá padà ọwọ́ agba seventy thousand sọ́wọ́ ibi tó ti gba bàjáde náà ló gbé kalẹ̀ sí lórí pé ìwọ padà sú hundred thousand ó tù sàn báwo wá ní tó bá pọ̀ lọ bá bàbá yẹn wọ́n sọ pé mo fẹ́ yáwó wọn ni à lè yọ olówó láì gbélé o èló lẹ́gbàá thirty percent ni o ok tó o bá fi lè yá seventy thousand hundred dollars ọ̀sẹ̀ lọ ẹ bá ń kó jáde kí ni ìyàtọ̀ rẹ̀ pẹ̀lú gbàjáde láta fún ọ hundred thousand àwọn àrà padà lọ́dọ̀ rẹ ní seventy thousand lórí pẹ̀lú lọ́sàn-án fáwa ah. eléyìí ni wọ́n ń pè ní bẹ́ẹ̀ ọ̀l ẹ̀yìn náà kẹ́ tarọ́ fúnra yín kẹ ẹ wá fi owó mi di gẹrẹwu owó sáńsọ yẹn gẹ́gẹ́ lọ́tà fún iye báyìí nínú ara iye báyìí o ti rà á tiẹ̀ kàkà kọ́ máa gbé lọ o tún wá tún tà fún un tó kéré sí iye tó fún haram síbẹ̀síbẹ̀ tí wọ́n bó ti wọnú rí bàbá yìí ẹ̀ torí pé wọ́n kàn fọjà fi di gẹrẹwu ẹni tó ṣẹlẹ̀ lódodo òní pé wọ́n yá hundred thousand àwọn yá seventy thousand lórí pé wọ́n fi san hundred ọ̀rọ̀ pé yé wa haram nílé ìlànà ìsọ̀ irú rẹ̀ sì ń ṣẹlẹ̀ nílé ayé wa lórí tí ìsìn bá ṣẹlẹ̀ ẹ̀mí ti ti ṣẹlẹ̀ ọ̀sán gbà eléyìí nínú fíkì láyè wọn yìí pè ní bẹ́ẹ̀ ọ̀làyìn náà wọ́n máa ń pè ní àtàwárọ́kọ̀ àtàwárọ́kọ̀ ìyẹn ni pé owó lèmi ní mọ̀kàn fẹ́rù dígẹrẹ wo owó ni mo need i need cash akànfẹ́rù yẹn a fi ṣe drama àmọ́ tó bá wà pọ̀ tó sọ yìí pé yá mi ní seventy tó ló fi gbọ́ hundred sẹ́wọ̀n báwọn kò fà á o àwọn ò rí ti sọ haram rìbá nìyẹn ẹ kíní kankan ànábi ti kọ fún wa láti bí owó ká gbélé lórí ẹ̀.

ìyẹn ni pé ìwọ tún ra padà lọ́dọ̀ rẹ̀ ní wá ń tẹ̀ kò sí wàhálà wà á kó wá tẹ̀ fún un. sẹ́mi pé màá ní sọ pé orí rẹ̀ ò pé wọ́n á tún ra ọjà ara rẹ̀ ọjà tó tún ní gbàgbà ọ̀tà lọ́dẹ̀ tó wá ra wá ń tẹ̀ kí ló ń ṣe é. eléyìí ọ̀sẹ̀lẹ̀ o sì tún ní hundred náà mọ̀ra padà sí ah, kí ni ṣe ń bàbá tó sì pé bàbá abẹ́ẹ̀sì pé kó wọ́n ní nǹkan tó ti wọ́n ni sẹ́mi pé àlùfẹ́ yìí àánú bìlì xiyárì má lọ́fẹ̀ẹ́ tó fọ́nrọ́ kan àyè wà fún láti pé ntàmá àbúrò sọ pé mo rà bó bá tẹ̀ tí wọ́n ju bẹ́ẹ̀ lọ gbàtẹ́ ti túká òkè ló dé tó ti jẹ́ pé tí ò tó ni wọ́n rà padà ibi tá a ti mú yín lọ èfèrè ìbálẹ̀ ẹ̀ ńdọ́gbọ́n yára adégbélé ìkọ̀tọ́ lágbègbè sẹ̀ríà wọ́n ní kò tún tó burú o four hundred hundred thousand lápèjì kò tún gbé kó mẹ́ torí pé wọ́n nídìí owó ó ti jẹ́ gbèsè hundred thousand kọ́ wa lọ ta nǹkan ní ten thousand torí pé onídìí owó kò tún tó burú mẹ́ àmọ́ bẹ́ẹ̀ lómi yàtọ̀ sí ẹnìkan tà fún.

أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب Thank you.